بسم الله الرحمن الرحيم الحمد لله المتوحد بالعظمة والجلال المتفرد بالبقاء والكمال أحمده سبحانه وأشكره على جزيل الإنعام والإفضال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا هو الكبير المتعال وأشهد أن نبينا محمدا عبده ورسوله المنكذ بإذن ربه من الضلال والداعي إلى كريم السجايا وشريف الخصال صلى الله وسلم عليه وعلى آله وصحبه وعلى آله وصحبه خير صحب والآل أما بعد فاتقوا الله يا عباد الله فبتقوى الله تنال الدرجات وتزكو الأعمال وأكثروا من ذكره وشكره فبذكره تطمئن القلوب وبشكره تحفظ النعم وتزودوا من الصالحات فإن خير الزاد التقوى عباد الله معنى شهادة أن محمدا رسول الله هو الاعتراف باطنا وظاهرا أنه عبد الله ورسوله إلى الناس كافة والعمل بمقتضى ذلك من طاعته فيما أمر وتصديقه فيما أخبر واجتناب ما نهى عنه وزجر وألا يعبد الله إلا بما شرع ولشهادة أن محمدا رسول الله ركنان هما قولنا عبده وقولنا ورسوله وهما ينفيان في حق رسول الله صلى الله عليه وسلم الإفراط والتفريط قولنا عبده أي بشر ممن خلق الله قال الله سبحانه وتعالى قل إنما أنا بشر مثلكم يوحى إلي وقال عز وجل واصفا إياه في أكرم مقام له صلى الله عليه وسلم فقال أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومعنى رسوله أي المبعوث على الناس كافة بالدعوة إلى الله بشيرا ونذيرا فلا يؤخذ في الدين سوى هديه صلى الله عليه وسلم يا عباد الله إن في هذه الأمة من أفرط في حقه وغلا فيه حتى رفعه فوق مرتبة العبودية إلى مرتبة العبادة من دون الله فاستغاث به من دون الله وطلب منه ما لا يقدر عليه إلا الله ومنهم يا عباد الله ومن هذه الأمة من فرط في متابعته واعتمد على الآراء والأقوال المخالفة المخالفة لما جاء به صلى الله عليه وسلم فلنحذر فلنحذر يا عباد الله كلا المسلكين لتكون النجاة حليفنا بارك الله فيكم جميعا وجمعنا وجمعني وإياكم في دار كرامته والحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد ọpẹ́ ní fún ọlọ́wọ́n ọba wa ọba tó ní ọpẹ́ ẹni tí a lè yìn a sì lè dúpẹ́ fún tó oore tó ṣe fún wa ṣùgbọ́n ó ti yọ́nú sí ìta àbáwí náà òun náà ni gbogbo nǹkan tá a fi dúpẹ́ fọlọ́wọ́n ọba a máa ń fi ọkàn dúpẹ́ fún ọlọ́wọ́n ọba a máa ń fi ahọ́n dúpẹ́ fún ọlọ́wọ́n ọba a sì máa ń fi ara àfi ń dúpẹ́ fún ọlọ́wọ́n ọba bákan náà a máa ń fi dúkìá tá a ní àfi máa ń dúpẹ́ fún ọlọ́wọ́n ọba gbogbo nǹkan tá a ní ìta mẹ́ńṣẹ̀ yìí gbogbo ẹ̀ náà làwa gbà pé àfihàn ọ́ adẹ̀fín dúpẹ́ fún ẹ lórí àwọn orí tí ilẹ̀ ọlọ́run ọba tó ṣe fún wa ọlọ́run ọba ṣe orí fún wa púpọ̀ olórí orí tọ́lọ́run ọba ṣe fún wa òun náà ni pé ó gbé ànábì wa Muhammad dìde fún wa sallallahu alaihi wa sallam bọ́lọ́run ṣe wá gbé dìde fún wa yìí torí kí tí bá ṣe pọ́lọ́run ọba rán ànábì níṣẹ́ sí wa sí gbogbo àwọn ẹ̀rẹ́ ènìyàn àbátí mọ̀nà àlẹ́ máa ń tẹ́ ń pè ní tawhid àlẹ́ máa ń tẹ́ ń pè ní as bákan náà àlèmọ̀ tí wọ́n pè ní àwọn arinṣẹ́ àsọ̀láàt àlèmọ̀ tí wọ́n pè ní asọ́ọ̀m ààwẹ̀ àlèmọ̀ tí wọ́n pè ní azakat kódà àní ma ìwà rere tó dáa jù tọ́tọ́ àní ti fún wa òun náà ni lẹ́yìn bàtà ti ṣe tawhid fọlọ́wọ́n bá tán òun náà ni ká jẹ́rìí pé wa ashhadu anna muhammadan rasulullah ká jẹ́rìí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ká jẹ́rìí pé òjìṣẹ́ ọlọ́wọ́n ọba ni tàbá wa bìrà wa léèrè láwa mùsùlùmí ayé èdè òní pé ǹjẹ́ lọ́ọ́ jẹ́rìí pé anábìwá Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni àwọn olè pé gbogbo alátòkè délẹ̀ láàmà sọ pé bẹ́ẹ̀ ni mo gba ànábì lánàbì mo gba ànábì ní òjíṣẹ́ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbígba ànábì ní ànábì gbígba ànábì ní òjíṣẹ́ yìí ogunlọ́gbà àwa mùsùlùmí láyé òde òní ahàlàfin wí kò sí nínú iṣẹ́ wa kò sí nínú ọ̀rọ̀ wa kódà kò sí nínú àwọn ìjọsìn táǹsì sọ nípa báyìí gbólóhùn ashhadu an la ilaha illallah àti ashhadu anna muhammadan rasulullah gbólóhùn ashhadu anna muhammadan rasulullah pé mo jẹ́rìí pé alẹ́ni tó gbé dìde tó kọ rẹ̀ ń jẹ́ muhammad sallallahu alayhi wa sallam mo gbà pé ìròyìn méjì kan bẹ fún ìròyìn àkọ́kọ́ abdullah ẹrú sí ọlọ́wọ́ ọba ni ìròyìn ẹlẹ́ẹ̀kejì rasulullah òjìṣẹ́ ọlọ́wọ́ ọba ni ìròyìn méjèèjì yìí ó nìdí ká pàkíyèsí ara wa síbẹ̀ ká má máa wí lórí ahọ́n lásán kámọ́ máa sọ pé tó o ti jẹun tó o ti jẹun ṣùgbọ́n sọ pé mo ti jẹun bẹ́ẹ̀ sì ni ikùn rẹ kò sí nǹkan kan níbẹ̀ tí wọ́n mọ̀ pé tọ́ba ló ti jẹun á gbà pé oúnjẹ wà níkùn rẹ ni ṣùgbọ́n o ti jẹun ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ pé abdullahi wa rasuluhu ṣùgbọ́n ìṣe wa àti ìwà wa àti ìjọsìn wa kò wí abdullahi wa rasuluhu ẹ jẹ́ ká gbọ́ gbólóhùn méjèèjì ká gbọ́ yìí dáadáa ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká lọ́ọ́ ìtumọ̀ pé mo jẹ́rìí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé òjìṣẹ́ ọlọ́run ọba ni òun náà ní ká gbà láti inú ọkàn àti ní gbangba wa wípé ẹrú sin ọlọ́run ọba ni àti pé òjìṣẹ́ ọlọ́run ọba ni sí gbogbo ayé àti pé ká máa lo iṣẹ́ mẹ́sẹ̀gì tí ọlọ́run ọba fi rán ànábì sallallahu alayhi wa sallam ká máa tẹ̀lé ní kọ̀kọ̀ wa àti ní gbangba wa. ẹ wọ́n lọ́mọ yìí pé gbólóhùn ká sọ yìí pé anna Muhammadan rasulullah ẹ lọ́mọ tá a lè pè ní orígun méjì gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ti ṣàlàyé ẹ̀ ogun méjèèjì tó ní náà ni ọ̀rọ̀ tá a sọ pé àábùdó húù ẹrú sin ọlọ́run ọba ni igun àkọ́kọ́ nù ní igun ẹlẹ́ẹ̀kejì ní ọ̀rọ̀ tá a sọ pé wọ́n rọ súúlù hù òjìṣẹ́ ọlọ́run ọba ni gbólóhùn méjèèjì yìí òun náà ni orígun méjì tí gbólóhùn pé ashadu anna tá a gbà sínú ìgbésí ayé wa gẹ́gẹ́ báwọn kan ṣe máa ń sọ tá a lò ó nínú ìgbésí ayé tẹ̀sìn wa tá a tún gbà sínú ìgbésí ayé táyé wa ẹ lọ mọ̀ wípé a ń mórí bọ́ kúrò ní gbogbo jágbajàgba rádaràda táwọn èèyàn ń ṣe tí wọ́n ń fojú ẹ̀sìn ṣe àkókò tá a wà yìí nítorí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó jìn sọ́fin bídíà tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó jìn sọ́fin àwọn ẹ̀sìn akátakítí òun náà ni wípé wọn fọ́ lórí gun méjèèjì òun náà ni àbúdúhù wa rasuluhu ẹrú sin ọlọ́run ọba là nábì bákan náà òṣìṣẹ́ ọlọ́run ọba ni ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká gbéyẹ̀wò a ní nǹkan méjì lọ́wọ́ à ń bẹ̀ orí kan méjì ní bẹ́ẹ̀ ń bẹ ashadu anna muhammadan rasulullah ẹlòmíràn máa wò pé gbogbo tẹ́ ń wúyẹn kò yé wa farabalẹ̀ anabi alayhi salatu wa salam orígun méjèèjì yìí a nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ kì í ṣe pàtàkì pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọgbọ́dọ̀ gba nǹkan méjèèjì yìí nǹkan méjèèjì yìí àkọ́kọ́ òun náà ni ká gbà sí ànábì wa Muhammad ẹrú sin ọlọ́run ọba ni ìtumọ̀ ẹrú sin ọlọ́run ọba ni ká gbọ́ yé tá a bá ti gbọ́ ìtumọ̀ ẹrú sin ọlọ́run ọba tá a bá ti gbọ́ yé àní sí nǹkan táwọn tí ọ̀gbọ́n ẹrú sin ọlọ́run ọba yé pé náà là nábì ọlọ́run ọba títí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àní ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe àní hu ìwà tí wọ́n ń hù bákan náà wà rasuluhu tí àwọn tí ọ̀gbọ́ yìí tí wọ́n jìn sí yẹn ni pé pírọ́blẹ́mù tí mùsùlùmí ní láyé òde òní látara anábìwá Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé wọn ọ̀gbọ́ orígun méjèèjì yẹn wọn ọ̀gbọ́ yìí ni ìwọ mùsùlùmí tó ń gbọ́rin ọ̀yà farabalẹ̀ kò ọ̀gbọ́ yìí kọ́mọ́ bá a ṣe jìn sọ́fìn tàbí tó bá ti jìn síbẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò lè bá a jáde kó nínú ọ̀fìn náà. abduhu kájí ni ẹrú sin ọlọ́run ọba sallallahu alayhi wa sallam omi yẹ wáyé pé ẹ̀dá èèyàn lànà rẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dá ni ẹni tọ́lọ̀ wọn bá dára nàbì sallallahu alaihi wasallam tọ́lọ̀ wọn bá fi sọ pé wà nàbì kéde báyé torí pé téèyàn bá tóbi kàyà àwọn èèyàn máa béèrè pé sísì ń jẹun báyìí àti láwọn ọlọ́lá ayé tó ṣe pé àwọn èèyàn máa pẹ́ṣẹ̀ ara wọn pé dákun sọkùnrin sì ń jẹun báyìí torí pé ó ti kọjá akọ́ máa jẹun sẹ́ni yẹn sì ń sùn báyìí ó ti kọjá akọ́ máa sùn sẹ́ni yẹn sì ń níyàwó báyìí tó rójú ọmọ tó ìyàwó tó rójú a máa béèrè lọ́wọ́ ara wa torí pé ó ti kàyà ó tóbi púpọ̀ báwo wá ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó yẹ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣiṣẹ́ ìyẹn ló ṣe kan nínú àwọn sàbí àgbà radiyallahu ta'ala anhu nígbà tí ànábì kúrò láyé gbàrà sallallahu alayhi wa sallam wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan jáde téèyàn ọmọ yìí pé béèyàn bá súnmọ́ ẹni ńlá tọ́ọ̀ bá ní ẹ̀kọ́ tó dáa tọ́ọ̀ bá oní àná Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ó ní kíni wọ́n lànà ibi tó kú ó ní á ah! tó ń bá gbọ́ lẹ́nu ẹ̀ gbóró gbé ọ ànábì wo ló kú sallallahu alayhi kí ló máa ìfẹ́ ànábì tó kọjá bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam àti kíkáyà tí ànábì káyà lọ́dọ̀ rẹ̀ lọ́jẹ́ kọ́ máa sọ pé nóò ànábì òkú o sallallahu alayhi wa sallam mọ̀ ń mọ̀ wọn lẹ́ni wọn tí wọ́n kí àyà fún wọn á ah! ara rẹ̀ wá wálẹ̀ radiyallahu ta'ala anhu bẹ́ẹ̀ náà ni kí wọ́n náà jẹ́ tọba fẹ́ máa kọjá àlà rẹ pẹ̀lú ànábì tí wọ́n bá ti kí àyà fún ọ tẹ́ni à ọlọ́run mọ̀ sọ́bàá yìí nípa ànábì tí wọ́n kí hadith fún ọ pé ó ní nǹkan mọ̀ ròyìn ara rẹ̀ pé bóun mọ̀ ti máa nìyí òun ọmọ tó bẹ́ẹ̀ sí pé òun ọ̀yà kọ́ jẹ́ rẹ̀ ọ̀yún kò ju pàjù tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́run àti fún ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi ọlọ́run pàṣẹ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé nusratul wọn kéde kò innama ana basharun mithlukum kúl wọn ànábì má yọ wí o ìtumọ̀ kúl nìyẹn kéde pariwo máwìí ńkọ̀rọ̀ máwìí lẹ́ẹ̀kan kéde fún gbogbo ayé innama ana basharun mithlukum gbólóhùn tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ nínú sẹ́ńtẹ́ǹsì yìí ó lágbára púpọ̀ nínú àgbékalẹ̀ èdè Arabic innama ana basharun mithlukum wọ́n máa ń pè ní uslubul hasri sẹ́ńtẹ́ǹsì tó yẹ kó tá a bá gbé kalẹ̀ ó gbọ́dọ̀ ṣe èméjì sí tá a bá gbé kalẹ̀ ó gbọ́dọ̀ jí tọ́ máa ń sọ lọ tí wọ́n bá ń sọ ọ̀gbọ́dọ̀ jẹ́ ni pé àìwì sókè dáadáa innama ana basharun mithlukum ìwà fún wa pé èmi táwọn wọ̀nyí bí mo ṣe tó tọ́lọ̀ fún mi tó bọ́lá ń lè ṣe mí lódì sẹ́yìn innama ana bashar gbogbo ń tẹ́ ẹ rí kẹ́ ẹ wí ẹ pátì o èèyàn lèmi náà o bashar mo lápá bẹ́ẹ̀ ṣe lápá mo ń jẹun bẹ́ẹ̀ ṣe ń jẹun mo ń sùn bẹ́ẹ̀ ti ń sùn mo ń wẹ̀ bẹ́ẹ̀ ti ń wẹ̀ kódà mo ń ṣe nọmba wán bẹ́ẹ̀ ti ń ṣe nọmba wán kódà mo ń ṣe nọmba tù bẹ́ẹ̀ ti ń ṣe nọmba tù túmọ̀ ẹni ẹ̀ innama ana basharun mislukum ebi ń pa yín ebi ń pè mí náà ara yín ọ̀yálẹ̀ kọ̀ọ̀kan ara tèmi ní ìyálẹ̀ kọ̀ọ̀kan mò ń rí bànújẹ́ ẹ̀ ń rí bànújẹ́ èmi náà máa rí bànújẹ́ sallallahu alaihi wasallam innama ana basharun mithlukum ẹni bàbá èmi náà ní bàbá ẹni ìyá èmi náà ní ìyá ẹ̀ èmi náà ní ìyàwó ìyàwó yín a máa bá yín jàlẹ̀ kọ̀ọ̀kan tèmi náà máa bá mi jàlẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run náà bí òkéde rẹ̀ kẹ́ ẹ má bàa ti kọjá àlà lára anábì Muhammad sallallahu alaihi ẹ̀rí tànábì nìyẹn o àwọn èèyàn ti wá sọ nǹkan tí ò tó nǹkan kan tí ò tó ìsàlẹ̀ bàtà nábì nínú àwọn àfa àti wá gbé wọn kọjá àyọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ eléyìí ni àkọ́kọ́ ọlọ́run bá tó sọ nù ayà mi pé alaysa Allahu bi kafin abda èmi ọlọ́run ọba mo ti tó fún ẹrú mi ọlọ́run pé ànábì nìkẹ́ni ẹrú sìn sallallahu alaihi yẹn ni pé kìí ẹni tí ń sin lọ́run ní ànábì wa ṣe ìtumọ̀ abudu hu nìyẹn ẹnikẹ́ni tó bá wá gba abudu hu tó bá gbọ́ yé orígun alákọ̀ọ́kọ́ yìí tó bá gba abudu hu ẹrú sin ọlọ́wọ́n ọba yìí tó bá gbọ́ yé pé ẹrú sin ọlọ́wọ́n ọba lànàbì èèyàn lànàbì irú ẹni bẹ́ẹ̀ kò ní kọjá àlà látara ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò ní wá lọ sọ pé ọ̀rọ̀ ma bí tó bá sọ pé ya Rasulullah tó bá wí lẹ́ẹ̀mejì níjojúmọ́ fún forty lẹ́yìn ìgbà náà menstruation tó bá ṣe lẹ́yìn ìgbà náà ò ní mú jẹ tí a bá sọ báwọn fún yóò pé òpùrọ́ ni wọ̀nyí ọlọ́run sọ pé wà nẹ́bí sọ fún wa pé kul innama ana basharun mislukum ẹrú sì lànàbì ẹ̀dá ọlọ́run lànàbì kí tẹ́ntàn sìn sallallahu alayhi wa sallam eléyìí títa gbogbo yìí dáadáa ẹnìkan ò ní tàn wá jẹ ẹnìkan ò ní sọ fún wa pé àsàlátù kan bẹ tó ọba ti ṣe báyìí ọmọ ẹnìkan ní wàá gbàgbé àsàlátù kan bẹ tó wáyé sí fún ànábì sallallahu alaihi wasallam kún fẹ́yà kún ni ọwọ́ máa pàṣẹ bó ṣe wọ ẹni pé ìwọ ọmọ yìí lọ kú ìwọ ọmọ yìí jí ìwọ ọmọ dolówó ìwọ ọmọ dídálíkà ìwọ ọmọ ya wèrè ìwọ ọmọ ya ntọ́dá ìwọ ọmọ òjò máa rọ̀ òjò máa rọ̀ mọ́ ẹ ìwọ ní kọ́ sí kínní ìwọ kọ́ ọmọ sí torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú sin ọlọ́run ọba ni ìròyìn ẹlẹ́ẹ̀kejì torí àkókò wa onáà ni wa rasuluhu ẹ̀rí wọ́n ní ká gbà yí pé òjìṣẹ́ ọlọ́run ọba ẹni tá a bá gbà lójìṣẹ́ ọlọ́run ọba ṣe mọ̀ pé ìtumọ̀ rẹ̀ ó ní wípé àgbọ̀dọ̀ jọ́sìn ìtumọ̀ wa Rasulu ní ti ń dà àwọn yẹn láàmú nìyẹn tá a bá ń ṣe correction nígbà igba nígbà two hundred times ní mọ́tàlásí ń fún àfáà mìíràn tí ò bá gbà lọ́wọ́ rẹ wọ́n wulẹ̀ sí wàhálà lọ tún foundation abuduhu wa rasuluhu lọ tún rí tọ́jú ẹ̀ tọ́ ọba ti pass tọ́ ọba yegi lára foundation lára rẹ̀ ò ní ti wàhálà tó nǹkan mọ́ wa rasuluhu òjíṣẹ́ ọlọ́run ọba kí ni ìtumọ̀ òjíṣẹ́ ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní wípé ẹ̀sìn islam tá n sìn àyànní fi nǹkan kan jọ́sìn fọlọ́run ọba nínú ẹ̀sìn yìí àyàfi tí rasuluhu òjíṣẹ́ ọlọ́run ọba tọba mọ́ wa bẹ́ẹ̀ ká bá ń sin kankan nínú ẹ̀sìn ní ìsìn tọ́ba béèrè pé sáà náà lè ṣe tí ọba ti rẹ́rìí wá fún wa kí ló ṣe fún dákunjọ yàgò yàgò ló kọ rẹ̀ ń jẹ́ ìtumọ̀ wa rasuluhu abduhu wa rasuluhu òjíṣẹ́ ọlọ́run ọba ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé tá a bá gbàgbọ́ yé orígun ẹlẹ́ẹ̀kejì yíyé àní jì sọ́fìn bídíà á jìnà tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí bídíà nínú ìka bá mú nǹkan kan wá pé à wá ti kírun tán báyìí láàánú ẹsẹ̀ àdúrà tá a ti lẹ́yìn mu á kà pọ̀ ni. Allahumma anta salam wa minka salam béèrè pé ha ẹ̀yin kọ́ ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ kírun ẹni tọ́lọ́ ń kọ́kọ́ fi ìrun rántí sí anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó kírun àbí ò kírun kì í dé ẹsẹ̀ kan wọ́n fi twenty three years wọ́n fi jíṣẹ́ ẹ wo iye ìgbà tí ó kírun ọ̀ràn yàn ẹ wo iye ìgbà tí ó kírun ní afi sallallahu alaihi wasallam àwa gbọ́ lẹ́ẹ̀kan rí lẹ́ẹ̀kan rí àgbọ̀rí lẹ́ẹ̀kan rí pé àwọn sálámà masalasi ìtànàbì rí wọ́n wá dariwo bolẹ̀ pé Allahumma anta salam ìmí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam àgbọ́rí tó bá ti gbọ́yàn tètè sọ pé tó abduhu wa rasuluhu ànábì ò mú wá mi ò bá wọlé gbogbo nǹkan tá a fi máa ṣe òṣùwọ̀n tẹ́ mọ̀ pé wọ́n á ní kóńgò tá a fi ń wọn ọjà kóńgò tá a fi ń wọn ẹ̀sìn iná mọ̀ ń sọ fún ọ yìí tẹ́lẹ̀ kí a bá ti mú kankan wá nínú ẹ̀sìn pé eléyìí náà dà tá a bá ti sí ọlọ́run máa yọ́nú sí wa pé tó ń bolẹ̀ rí ẹ wa tí ọba ti rẹ́rìí wá fún ọgbà náà bí sí yá tètè páàkì ẹ̀kẹ́gbẹ́ kan kọ́ ọmọ ìjìn sọ́fìn bẹ́ẹ̀. ní pé eléyìí ni àwọn orígun méjì ti ń bẹ lára gbólóhùn dáhà máa sọ pé ashhadu anna muhammadan rasulullah ọmọ yára mi tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin wá wúra rẹ̀ wúyẹ ìgbà tó ń rí pètì anna muhammadan abduhu àbí Rasulullah lójúmọ́ sọ ma pẹ́ntì ó pèrún ó pèrún ó kéré tán àbí ẹ̀ẹ̀mẹ́fà ni ẹ ẹ̀ẹ̀mẹ́fà ni àmọ́ ń pèrún lójúmọ́ fájìrì méjì lórí ẹ̀yọkan àásìrì ẹ̀yọkan mọ́tòrì ẹ̀yọkan ìṣá ẹ̀yọkan ẹ̀ẹ̀mẹ́fà àwọn pèrún lójúmọ́ ìwọ́n náà ti mọ sunna Nabi sallallahu alaihi wípé tí bá ti pèrún intanet ń pèrún bá ń wí àwa tí ń pèrún fún náà àwa náà ti wí ó ti mọ̀ pọ́n bẹ nínú òun pípẹ́ pé ashhadu anna muhammadar rasulullah mo jẹ́rìí ajẹ́rìí èké ni ọ́ àbí ajẹ́rìí òdodo ashhadu anna muhammadar rasulullah wo ìgbà tó wí lójúmọ́ ẹ̀ẹ̀mẹ́fà kárípé ẹ̀ẹ̀mejìlá torí pé ẹ̀ẹ̀mejì ni ẹ ti ń pè mọ́ òrì tètè tó lọ wo tàṣáhùdù rẹ wọ́n ti wá ashhadu anna muhammadan abduhu wa tó wọ́n bá sàlùwà látàn wọ́n ashhadu anna wọ̀pọ̀lọpọ̀ wa ṣẹ́dọ̀ ẹ̀nà Muhammad ẹ̀nà abdu wa rasulu nínú ìjọsìn rẹ lójúmọ́ bó ṣe pọ̀ tó àwa ń jẹ́rìí èké lọ́pọ̀lọpọ̀ àwa mùsùlùmí iṣẹ́ wa wa ṣe déédéé ẹ̀rí tá à ń jẹ́ ọlọ́run ọba kọ́ là wá abẹ́rẹ́ wọn ọba ọba láàánú jùlọ ọba tó ń gbàdúrà kọ́ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa kó sì wá lẹ́ni ó jẹ́rìí pé ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu kó sì wá lẹ́ni ó jẹ́rìí yẹn nínú orí ahọ́n wa táàsùn jẹ́rìí láti inú ọkàn wa táwọn afiṣẹ́ wa tẹ̀lé ẹ̀rí tá a jẹ́ náà ọlọ́run bá kó ṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ wọn ọba ọba tí fi àlìjánà tí fi sàn yàn lẹ́sàn rere kó fi àlìjánà alábàríkà kó fi sàn ẹnì kọ̀ọ̀kan wa lẹ́sàn rere kọ́mọ̀ sí wa lérò ná kọyọ wá jáde kú nínú àwọn tí ó wọ̀ náà kó sì wá ní kàmínú àwọn tí ó wọ àlìjánà àlìjánà tàlùkìyàmọ̀ náà nù ní ọrẹ ayé náà tí ṣe gbádùn ayé táàfẹ́ rẹ́ sísìn bó ti tó àti bó ti yẹ ọlọ́run má fi hàn ẹnì kọ̀ọ̀kan wa má ti lè wọ̀fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa àwọn tọ́lọ́run bá ti ta ayé rọrùn fún má jẹ́ kó ṣòro fún wa láéláé jẹ́ kí wọ́n máa lo rọrùn náà ni wọ́n wá bá ìrọ̀rùn láti inú ayé lọ sínú ìrọ̀rùn àlìkìyàmọ̀ ọlọ́run bá kó ṣe bẹ́ẹ̀ fún wa àwọn tó jẹ́ sí pé ìnira sì wà láyé báyìí lọ́dọ̀ wọn nínú ìgbésí ayé díẹ̀ díẹ̀ ìwọ́n lọ bá rọrùn tó mú rọrùn wá tó sì mọ ibi tí rọrùn wà tó sì mẹ́rin tí ó gbà rọrùn tára rẹ̀ gbà rọrùn ọlọ́run bá kó fún gbogbo wa ní rọrùn tó bá fún wa ní rọrùn ayé ń